mo ti gbọ́ nípa yorùbá nation dáadáa so mo fara mọ́ yorùbá nation. àwọn àǹfààní tó wà nínú yorùbá nation ni pé oríṣiríṣi ló pín sí because mo rí i pé wọ́n ń jà fún ẹ̀tọ́ àwa ọ̀dọ́ wọ́n dẹ̀ ń jà fún àwa ọmọ bíbí ilẹ̀ yorùbá nípa ti àwọn àparò tó ń disturb wa nípa ti àwọn àparò tó ń disturb wa a ò lè lọ oko a ò lè ṣe everything so kò sí nǹkan kan tí a fẹ́ ṣe bẹ̀tí inú mi dẹ̀ dùn pé nísìn ó dàgbò tiẹ̀ ti ń wá sílẹ̀ díẹ̀díẹ̀ nítorí pé Yorùbá nation àwọn ọmọ bíbí ilẹ̀ Yorùbá àwọn bíbí ilẹ̀ ọmọ Oòduà tó jẹ́ àwọn ọmọ Oòduà rere mo rí i pé wọ́n support wa so nǹkan tó jẹ́ kèmí náà lè gbé àrùkù tì wọ́n nìyẹn so bó ṣe rí nìyẹn. ipa wo lẹ́yìn tí wàá kó nínú ah, ipa tí mo ti kó nínú Yorùbá Nation nítorí pé èmi náà jẹ́ gẹ́gẹ́ bí security ọdẹ ni mí so kò síbi tí wọ́n ti pè wá pé Fúlàní ń disturb wọn táwa náà ní dìde so bó ṣe rí nìyẹn. kí ni àmọ̀ràn tí wàá ní fún àwọn ọmọ Yorùbá lápapọ̀. àmọ̀ràn tí mo ní fún àwọn ọmọ Yorùbá lápapọ̀ ni pé wọ́n jẹ́ ká sowọ́pọ̀ ká fìfẹ́ bára wa lò pọ̀ ká padà sí àṣà àwọn bàbá wa so that òun la lè fi gé ní gbogbo nǹkan tá a bá ń wá tá a bá padà sáṣà àwọn bàbá wa a kàn ń tanra wa ni because gbogbo àwọn àṣà bàbá wa tá a ti ní nísìn wọ́n ti wọ́n ti fẹ́ máa kó gbogbo ẹ̀ nù tá a bá dẹ̀ lo àṣà àwọn bàbá wa yẹn a ò lè rí nǹkan tó yẹ ká ní ìdá ò rí dìbò because èèyàn míì á bímọ ẹ̀ báyìí wọn ò tiẹ̀ ní sọ pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni wọ́n orúkọ àwọn òyìnbó ni wọ́n máa sọ ọmọ wọn tó wọn ò ní tiẹ̀ fẹ́ kún ọmọ pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni wọ́n kò dẹ̀ da irú àwọn èèyàn bẹ́ẹ̀ kì í sì nǹkan tó da so nǹkan tí mo rí tó fi fẹ́ ká fi bára wa lò pọ̀ ní àwa ọmọ Yorùbá ká sowó ara wa pọ̀ so that ká lè bá àwọn àparò yìí so nǹkan tí mo rí sọ fún wọn nìyẹn.